onínúfùfù ni Saheed Òṣùpá àmọ́ èèyàn dáradára ní Taye Currency ló sọ bẹ́ẹ̀. ìlú Ìbàdàn ni àwọn méjèèjì jọ wà yìí tí ó fi hàn pé a lè pè wọ́n ní tẹ̀gbọ́n-tàbúrò àmọ́ ṣá Currency sọ pé lóòótọ́ ọmọ ìlú náà ni àwọn méjèèjì ṣùgbọ́n Pasuma ọ̀gá ńlá lòun yóò bá lọ lọ́jọ́kọjọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn nígbà náà ní tai currency ní lásìkò tí aáwọ̀ wà láàrin alhaji alábi pasuma ọ̀gá-ńlá àti king saheed òṣùpá òun ò dá sí aáwọ̀ àárín wọn nítorí bí saheed òṣùpá ṣe jẹ́ ọmọ ìlú òun tí ó sì dára sí òun náà ni pasuma jẹ́ àwòkọ́ṣe fún òun náà ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan retí kí òun gbè lẹ́yìn òṣùpá nítorí àwọn jọjọ́ ọmọ ìlú kan náà síbẹ̀ wọ́n tún gbọ́dọ̀ rò pé òun àti Pasuma ni àwọn jùmọ̀jọ wà láti ayé alálùmọ́lẹ̀ ó nídìí nìyí tí òun kò fi lè dá sí ìjà àárín àwọn méjèèjì àmọ́ ṣá ó fi kún pé lóòótọ́ onínú fùfù ni Saheed Òṣùpá síbẹ̀ ó dára sí òun kò sì sí ìdí kan fún áwọ̀ láti wà láàrin òun àti Òṣùpá Ọdún Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom ya Television